kira masalah hadis yang tak kira masalah hadis Quran rahimahullah hadis dorong ka al mursal hadis do dajjal mursal hadis yang apa tu syahid

sabe que se example mostrar aqui aqui que brasileiro àti àwọn gúrúùpù náà wí bó o lè yàn ṣe bó wọn ṣe ju mẹsẹ táwọn àdéhùn táwọn náà wò torí ẹni oṣù kan fún yín ìgbà mí bẹ wọn sọ gúrúùpù ní ojú rà tí a bá ọ̀nà ìgbẹ́jọ́ ọ̀pọ̀ lórí àdéhùn lórí ìdájọ́ ìdájọ́ ó gba sùúrù jù yẹn wọ́n fi tàbí yọ kẹjọ rọ. Ìṣàlá ọmọlùkì àdéhùn yẹn tà láti fi ìdáyẹ. A ti dàpọ̀ àwọn ìṣúra tó ní ṣe pẹ̀lú mọ́tò náà. Ọ̀pọ̀ nípa àtọ̀ lónìí ẹ̀yà mo fẹ́ kí a síra rẹ̀ ká yí ká ní. Ọlọ́run máa ṣe ní ọ̀rọ̀ fún un. Káàkà ìṣàlẹ̀ ìgbàlẹ̀ tó ń bọ̀ sí ẹ̀rọ lọ́wọ́ rẹ̀ ká. Ọ̀rọ̀ wá ní ká gbogbo ẹ̀. Èyí wíwá yàrá ní káàkà láti ìdílé lọ́sẹ̀ tó ń bọ̀ wàhálà tẹ̀wọ̀n pẹ̀lú àtẹ̀ káàkà káàkiri. Ìmí ìdílé tó kéré kò tó ń Yóò ṣe é ìgbà bàbá fẹ́ lò láti ṣàlàyé mi. The first one, نعم الحديث حديث أم بيقاتني يعني الإمام العلاجي العلاجي بن صلاح الدين أبو سعيد خليل بن قيقين العلالي وقال أفا شام شافعي المذهب irú rọ àwọn ọmọ kéwà àwọn ẹgbẹ̀fẹ́ ní àjọkọ́ yìí so àdáyé oṣù tí wà tó kọ òun náà wọn tíra tó ṣe dáadáa gbogbo ní ìgbà lọ́rọ̀ nígbà táàbì àkàtẹ lónìí òun ní jáde òkà sí sí àtàmì màmúsí. جامع التحصيل في أحكام المراتب جامع التحصيل لأحكام المراتب جامع التحصيل أوكي أما كان تعمل جامع التحصيل في أحكام المراتب أما كان تعمل جامع التحصيل في أحكام في أحكام في أحكام nínú káàdì ìmílí nínú káàdì ṣe náà ọmọ kejì àbáyé ṣe àbẹ̀wò ọmọ ìṣàbẹ̀wò náà tó àwọn ṣe tàbí ìjà ìtàgbà ń bẹ ìjà ìtàgbà ti sí àtàní ọ̀rọ̀ ọ̀dọ́ yìí jẹ́ ilé ìtàkà ìwọ́pẹ́ ní jáde ọ̀tà sí lé àtàní ọ̀rọ̀. sosial link. Al-Ala'i itu ìdájọ́ mọ́sán ìlàfà àwọn apáta mọ́sán àmàlùsán. ní ibi lẹ́yìn ìgbàgbọ́ àti kan yóò tẹ̀sẹ̀ wá mú àwọn rúwáàtì tó ṣe pé tá a bá ti rí wọn ẹ́ á sọ pé wọ́n máa ń ṣe ẹ̀sálù àbí tí wọ́n bá gbàgbé sí wa lọ́dọ̀ ànábì àbí lọ́dọ̀ tàbí kan mọ́sálù pé wọn ò gbá ẹni yóò kó àwọn rúwáàtì yẹn wá látòrí àwọn tàbí tí wọ́n tàbí títí tí ó dé. Ìtọ́lẹ́lẹ̀ kejì nínú síra tí a tó ń gbọdọ̀ ló ìdílé ọ̀lẹ́ ìgbìyànjú kápá àtàn tó pọ̀ púpọ̀. Sẹ́lẹ̀ bá ń ṣe nígbà tó ń pèlè nọ́ọ̀kù ìmọ̀jà ní nọ́ọ̀kù ìmọ̀jà ní lè náà sí àdéhùn ìlọ́gbàrọ̀ ní. نصب المجامع لنفس حديث الغرامي èyí tí mo fẹ́ láti kà àwọn olùbásọ̀rọ̀ mọ́tàlù ni wípé sáà ti ń jẹ́ mọ̀jàní mọ̀jàní kì í jẹ́ jámù fún mọ̀jàní sáà mọ̀jàní kì ṣé míjọ̀n tí wọ́n bá ń jagun bí machine kan tó ń gbé kalẹ̀ báyìí tó fẹ́ẹ́ jẹun machine táwa fi ń po mẹ́tì ní táwa kò ní papọ̀ mọ́ face granite and black láti ṣe concrete yẹn machine yẹn jẹ bẹ́ẹ̀ bọ́ tí wọ́n máa fi ń ṣe níjọ́ ni wọ́n máa fi ń du òkò ẹ̀ ẹ́ tàbí nígbà wá ti ní ìta fi ń kò ní ìlànà ní ìṣẹ̀lẹ̀ irinṣẹ́ kékeré láì fò fò ní wọn fi jù pé ní káàpù tí ẹ fẹ́ jókòó táwọn ọ̀tá yín ẹ máa fi jókòó ọ̀nà ń pè ní mẹ̀jáni tó jámù ẹ̀ ní mẹ̀jáni. kánọ̀ wẹ́l ebi kánọ̀ ní èwo kí ni kánọ̀ ń tẹ̀. ẹ wẹ́l ògbónó làbẹ́ yìí dá ẹ lọ́wọ́ lókè mọ̀jáni. tó tábà sọ pé ìṣe nọ́ọ̀bù mọ̀jáni pé ká pléèsì mọ̀jáni kíkalẹ̀ nọ́ọ̀sì ẹ́ o pé afẹ́ afẹ́ wú yẹlẹyẹlẹ afẹ́ fọ́ yẹlẹyẹlẹ wọ̀nyẹ́ sá alúnáka ní ìdìbàlì bàbá yàtìfù àárọ̀ sí nọ́ọ̀sì fà ọ̀lẹ́ni nọ́ọ̀sì àbí ìṣòro àwọn àmì. Hadis kan itu hadis Tabarani. Eh, eh, Tabarani. Eh, tu sebab tu kaya kaya elok kaya, tu itu aku pun, Eh, so hadis ni eh, lagi saya maksud tu mana? Ya, surat Najm. Kembali ayat apa lah rahimul Allah wal Uzza kalẹ̀ pé anabi sallallahu alaihi wasallam òkúri kalẹ̀ àwọn sukuna òkúri kalẹ̀ aljanna al jannah Ibe anabi sallallahu alaihi wasallam àti wa kaya ayat àwọn àwòkọ́ àti sáà mùsùlùmí ti gbé kalẹ̀ wípé ṣètò ọ̀sùn ti di ànábì lẹ́nu pé kó fi fún àyà yẹn pé tílkà lọ́wọ́ ní kòlòmúlá wọ́n iná ṣẹ̀fà àtàwọn ìnàlá tó ṣàjà wípé àwọn látàwọn lọ́kùn sáà àwọn àgbààgbà àgbààgbà ènìyàn tí àwọn sáńtà ní fóònù pé ìgbẹ́ wọn á sì máa tẹ̀lé ìyẹn làwọn mùsùlùmí gbọ́ pé ṣètò ọ̀sùn ti di ànábì lẹ́nu lánàá tó ìgbé tó lè bá nàìjíríà sọ́dọ̀ náà tọ́kàn tó fi ní ọ̀tá wọn ló fi ara wọn tó àdéhùn yẹn láti àdéhùn ìgbà wọn ní. tọ́ àwọn kẹ́lẹ́dà àwọn afárá táwọn sọ pé ànábì ìdílé ló sọ ṣùgbọ́n àná ìwàrà pẹ̀lẹ́ ti ara rẹ̀ sọ àdéhùn tó lọ tó sàlẹ̀. tọ́ ìtàhájà rẹ̀ nínú ọ̀la òun wá fún wa àdéhùn pẹ̀lú ọ̀rọ̀ mọ́tàgbà mọ́tàgbà ó wá lọ́nà tó pọ̀ Eh, ibn hajar eh, ibn kathir rahimahullah ibn kathir ṣe dáadáa níbi àyà yẹn ibi tẹ́tí máa ń discourse ọ̀rọ̀ yìí wọ́n discourse ẹ̀ ní àyà súrọ̀tù nàìjíríà ẹ̀ àfọ̀rọ̀ àìsàn láta wọ̀lú ṣúgà ọ̀nà kàtàrà kàtàrà kọ̀kọ́rọ̀ so wọ́n ìfún discourse ẹ̀ ní ah, wọ́n discourse ẹ̀ ní àyà súrọ̀tù nàìjíríà من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أذن جنبه قدس قوة سنتين so hadithi yẹn ibùdó hajj alukọ wa ẹ ibùdó kẹfì ìbàdàn ibùdó kẹfì lọmọ ìbàdàn ibùdó hajj alukọ wa ẹ olówó aláwọ tó pọ̀ ibùdó kẹfì mọsáyì àdúgbò tó akọ òwúgbò náà wọn ni asu àwọn ọ̀tá ìsìlámù wọn wá ń lú ọ̀rọ̀ yẹn ìgbé ah, ètò ọ̀rọ̀ gbọ̀ngàn nítorí kí àgbà ni wọn kọ̀ síra yìí lápò yẹn لنفس حديث الدعواني نصب نصب نصب المجانين لنفس حديث يبقى كتب الله يبقى كتب ينا كاباجتا إن شاء الله مبيت أجل قوتك أمودك kàpìtọ̀ ìwé àtà àárẹ̀ èèyàn náà tó náà sọ pé sọ̀rọ̀ bá àwọn ọmọdé ẹ̀mú sáfẹ́ sọ̀rọ̀ tó mọ́ sálẹ̀ òkú mọ̀ sí pé bóyá báyìí àwọn tó bá kàtà sí ẹ̀mí ọ̀lẹ̀ tó ti ṣe yóò jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ta a máa sọ́ọ̀sì ẹ̀sáàpù mọ́sálù náà lè wà ní sákúyà yìí a máa sọ́ọ̀sì hadithi sí gbogbo àmà tí ń tọ́ ń pa pé anábì sallallahu alaihi wa sallam ẹ̀sẹ̀ tó rọrùn pé anábì ó lè jà wọn nínú ọwọ́ àwọn wọ́n ti wá ṣe ìgbọ́mọ̀ sá ànábì máa ń fún mi jẹ́nà ẹ̀ ànábì máa ń sọ makana ẹlúwẹ̀tọ̀ ànábì wà lọ́lẹ̀ wẹ̀ nígbà tó wẹ̀ tán pé bí ìgbàwà náà ànábì ti ṣe ọgbà wọn sọ àdìsí sámi omi ń kánilì àdìsí wà lọ́sọ̀rọ̀ àdéhùn tó kọ́ ní òun yóò yé wa wípé wọn ò tí ì ṣe tẹ̀síwájú ìsọ́. ní ìlú ní màdínà bá sọ̀rọ̀ ìfọ̀bùrà lọ́wọ́. sọ̀rọ̀ bóyá wọn lábá mi àgbà di sẹ́ńpà rẹ̀ pẹ̀lú ìjẹ̀. emele joko emele joko ó ṣe ìjọba kó tó kọ́ra òun náà tọ ara kúfà náà zọkọ la nàbí ìta náà kúfà ìgbésọ òdìdè ìta náà lọ́la bá fúra náà gbọ́dọ̀ ìgbésọ ìta ní zúwí náà gbọ́dọ̀ ìgbésọ ìta. tó tàbí làwọn ẹ̀ ṣe ṣe ń lé tọ ìgbà tí náà ìjọba ló máa ń kára ìjọba yìí àwọn ọmọ wá ní lẹ́yìn ìgbà tó sọ sọ́ba ìjọba ẹ̀ aláwọ̀ afẹ́ sọ̀rọ̀ ọ̀gbẹ́ àti wọ́n náà ń bẹ́ẹ̀ ẹjọ́ bá bá mi ti ìṣòro bá ní àkọ́jú tó wẹ̀ pọ̀ torí ìgbà ìgbà ìgbà ìgbà náà torí kan fọ́nù fọ́nùrí torí ìṣòro nígbà torí ìgbà ìgbà ìgbà torí ìgbà ìgbà ìgbà tó wọ ara rẹ̀ lọ. mọ́kàlájì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti rí nìyẹn nígbà ìgbà sẹ́yìn àtàmì ara nàbí ẹ̀ yẹ̀dí ìlú wọ̀t àtàrà òhásán wà ibrahim anáfi wà zuhuri wà ákùlà áyíyá fàyàdúndùhù mùtàkìlẹ̀ àtàmì. وإذا كشف عنه ظهر الله فلا أدعى Kepada orang itu Abdulawi ada Abdulawi Mulu beri dan Orang itu tinggi dan dua puluh satu Abdulawi Nah, ini dah jual. Apa jual? والمصلات وأبي العالية أولا المصلات أولا ضعيفة إلى اليوم Apa ada yang mesti? Apa dulu? àdáta gbogbo ẹni tó bá pàdé ìwọ lórí alhassan hasan wà á bọ̀ láàárín ọ̀sán náà àwọn àti òkò ní ilé àbúrò àríyá tó ṣe wọ́n bá ti mú ní yìí wà á dá ọ̀rẹ́ tó lọ fún kọ́lá òkú náà. Àwọn ọ̀rẹ́ ẹni mọ̀tàlá tẹ̀ ẹ̀tọ́ àti mọ̀tàlá tẹ̀ náà ń gbà. náà ta àkókò yẹ òun ní ìlú àjà ìlú olùdarí àwọn ọ̀dọ́ àwọn yẹn. Òun náà ìṣẹ̀lẹ̀ sàkóló àwọn olùdarí àwọn àwọn sàkóló ọdún lè kára ìgbẹ́ ọ̀rọ̀ àwọn olùdarí àwọn. Àwọn ìhà ìgbàgbọ́ àkókò láti máa bá ìgbẹ́ wọ́n wá sọ wá sọ ní ìgbàgbọ́ àkókò láti máa bá ìgbẹ́ ẹ̀rọ tó bá ẹ̀dá ẹ̀rọ tó bá ẹ̀kọ́ lójú ọ̀tà tó tù bá. Orí táyé ti ń gbé ní ilé àlẹ́bí sàtọ́là wọ ní ọ̀run láì má ní àlù àlá. Ó lè tẹ̀sẹ̀ sí láti ìṣẹ̀rá mu ìtọ́lẹ̀ ìlú. Kò sọ pánẹ́lì wọ ní ọ̀run pẹ̀lú ìkọ̀hárọ̀ ẹgbẹ́ tó bá mẹ́ta lóko bá mi dùn bá làwọn fún òkú gbà yẹn tí ọwọ́ ara ti tó bá lọ sàrà náà bọ̀ ọ̀gbìn lára yìí ní ìjọba àníjọ látàrí ìwọ ọtún àlàlá òtún ẹ̀kọ́ sàrà lára tó kó ṣe kó sí ẹni kẹta tó lè sọ dáàdì tì ní kókò kókò ìdáàdì tì yọlẹ ìdáàdì tì máa tó lè tó lè tó jọ pé á ìdáàdì tì yọ wọlé kókò ló pàtó ìgbà tó wá takò ìgbà tó yẹ káwọn àwọn òṣùpá láti èyí tó èyí tó mọ́sálà wípé àlẹ́ ìsọ̀tẹ́ là ti tẹ̀gbẹ́ bí ìyá àwọn làlùwàlá bàbá làlùwàlá tó wáyà ọ̀sọ̀ náà nítorí ìdílé bọ́ pé àlẹ́ làlùwàlá wò ní wọ́n. tó o jẹ́ ìmọ̀ ní kòtà ti kéré ìpele bàbá lọ sọ pé àlùwàlá ẹni olùkọ́ lọ́wọ́ sáńkọ́. Ketua ini, ketua ini, awak akan akan itu menjadi Muchas gracias.